بن مطعم رضي الله عنه عن جبير بن مطعم رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بالتور عن البراء بن عازب رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان في سفر كان في سفر فصلى العشاء عن البراء بن عازب رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان في سفر فصلى العشاء الأخيرة فقرأ في إحدى ركعتين بالتين والزيتون فما سمعت احدا احسن صوتا او قراءة منه صلى الله عليه وسلم آه، عن جبار بن مطعم رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور báàbù yìí ní sọ fún wa gẹ́gẹ́ bá ṣe bẹ̀rẹ̀ ìjẹ́jọ́ nípa lẹ́yìn tí a ti mọ̀ pé súwárọ̀ alukur'an alkarim àwọn súwárọ̀ ti ń bẹ̀rẹ̀ alukur'an alkarim ọgọ́rùn kan àti mẹ́rìnlá ni kò sì séyìí téèyàn fi kírun gbogbo ohun téèyàn bá kí lẹ́yìn téèyàn bá ti ka fatiha kírun náà bá mu àmọ́ àwọn òwúlà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn òwúlà nẹ́bì máa ké ìgbà òwúlà nẹ́bì máa ké èyí tó gùn ìgbà oní ké èyí tó kúrú òun ni àǹfààní báàbù al-qira'ah fi salat àmẹ́lẹ́yìn ò tún máa pé àwọn súra tá a bá gbọ́ kí wọ́n dá pọ̀ pé bẹ́ẹ̀ nìkan bá ké lórí ìrun ìrun rẹ̀ ọ̀ lálàáfíà rárá o gbogbo súwọ́rọ̀ alukur'an kẹrìm ọgọ́rùn àti mẹ́ńlá gbogbo yìí téèyàn bá lè mú bẹ́ẹ̀ lẹ́yìn fatiha tó fi kẹrùn kò sẹ́yìn tí ò wọlé. nípa babel kẹrọ àfi sọdát hadith alákọ̀ọ́kọ́ lónìí an Jubayr ibn Mut'im radiyallahu anhu Jubayr ibn Mut'im inú àwọn sọ̀hábà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni bọ́ fẹ́ bọ́ pé nínú àwọn tí wọ́n pẹ́ díẹ̀ kí wọ́n tó gba ìsìláàmù ní Jubair bin Mut'im kọ́dà hadithu rẹ̀ tí a fẹ́ kà lónìí àwa tí a bá jẹ́ ọmọ ẹ̀lẹ́ kéwù tá a bá ń ka mustalahul hadith mustalahul hadith àbí ulumul hadith wọ́n ń pè kíní kan ní báàbù tahammuli qabla islam wal adai ba'dahu. التحمل قبل الإسلام والأداء بعده ń bẹ nínú àwọn sọ̀hábà àgbàgbà Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe pé hadithi tó gbọ́nà tó gba àtúnábì ọgbọ́ nígbà tí ó ti jẹ́ sàhábì kí ni túmọ̀ gbà tí ó ti jẹ́ sàhábì ní gbogbo ẹ̀ lọ́wọ́ àgbàgbà Muhammad sallallahu alaihi wa sallam láyé tí ó tẹ̀lé ta nàbí tí ó jẹ́ mùsùlùmí kọ́dà bí ń bẹ láàyè nígbà tá nàbí bẹ́ kí n sínú sọ̀hábí o. تعريف الصحابي من لقي النبي صلى الله عليه وسلم من لقيه وآمن به ومات مؤمنا أو مات مسلما أمن تبني وعد النبي صلى الله عليه وسلم tí ó tẹ̀lé ànàbì wọn ò sí nú àwọn sọ̀hábì ní ọjọ́ ká Abu Jahli ò wà nù sọ̀hábì l'Abu Talib ò sí nù sọ̀hábì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Jubair ibn Mut'im yìí láyé ànáwó Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ti wí nínú àwọn tí wọ́n pẹ́ tí wọ́n tó gba ìsìlámù ní Jubair ibn wa. Hadith táwa fẹ́ ìgbà tí Jubair ibn Mut'im wà ní ìdí lọ́dọ̀ ànábì Jubair wò tí ìdí mùsùlùmí gbà náà. òun làwọn aládìsí máa ní tàhámúlì islam àdáyé àṣeyàn lè gbọ́ nígbà tí jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tó bá wà mùsùlùmí máa wà sọ fún wa pé à níjọ kan báyìí tó ń nàbí tí ń ṣe nǹkan báyìí irú àdìsí báyìí àgbà òun náà wọlé àmọ́ bí yàrá wà ń kékeré tó kún kékeré bẹ́ẹ̀ kọ́sá rẹ̀ kan tá a fi ṣe nǹkan kan nù ẹ̀sìn ìyàtọ̀ ọbẹ̀ jubairu bin mutim ń jọkọ gbọ hadithi látọ̀dọ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ogun badiru ni ìyẹn ní bí ọdún kejì lẹ́yìn tá anagba muhammad sallallahu alayhi wa sallam dé ìlú madina nínú àwọn tí wọn wà kúlẹ̀lú nínú àwọn akẹfẹ́rí gẹ́gẹ́ bí ètò ìsìláàmù pé bí wọ́n bá mú mùsùlùmí lẹ́rú àbáwá náà láàmú ẹni tí èsè mùsùlùmí lẹ́rú lógún wọ́n ní àǹfààní àti sàǹtàǹpé ní fìdáhù owó orí onínà pẹ̀tọ́ àfún yíyẹ báyìí ẹ̀fílẹ̀. àbí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà tá ànábì máa gbà àti sọ fún wa pé ànábì àní àníbi owó yìí ta ló mọ nǹkan kọ́tọ́ mọ̀ ká nù yín yọ̀wá ní kọ́kọ́ inú àwọn mùsùlùmí bí wọ́n ṣe máa kọ́ bí wọ́n ṣe máa ká bọ́ bá ti kọ́ ẹni báyìí tó máa kọ́ tó máa ká kó fúrì máa lọ eléyìí ni jubairu bin mut'im wá gba anagba muhammad sallallahu alaihi wa sallam nípa àwọn tí wọ́n kó lógun ní badiru tí wọ́n jẹ́ kèfèrí òun ni jubairu bin mut'im wá rántí lẹ́yìn àìmọye ọdún ọdún méjì jubairu bin mut'im ní amil fatih ló tó gba islam lẹ́yìn ọdún méje tó wá mùsùlùmí lọ́wọ́ à ń sọ hadithi wáyé pé lọ́jọ́ táwọn lọ́ọ́ bá anagba muhammad sallallahu alaihi wa sallam. tóun náà bá ń pa pé àwọn èèyàn wa tí wọ́n kó lógun bá dérò èló ni owó orí ẹnì kọ̀ọ̀kan bó ni wọ́n ṣe jù àwọn èèyàn tí yín ti ń bẹ lọ́dọ̀ tiwa náà bó náà ṣe fi sallallahu alayhi wa sallam yaqra'a Jubair ibn Mut'im ní wọn gbàgbé tóun bá ta nàbí nkí lọ́wọ́ lórí ìrùn ti bá ń jọ náà àti àyà kẹjọ nínú suratu Tur inna àdábà inna àdábà rabbika lawaqi' laysa lahu min dafi' Jubair bin Mut'im ní tó ń bá lẹ́nu ànábì kí n kéjọ náà nù ẹgbẹ́ Jubair bin Mut'im kọ́ ma yàtọ̀ pé suratu Turi kan bẹ́ẹ̀ suratu Quraishi kan bẹ́ẹ̀ ńgbà tí èsì mùsùlùmí àmẹ́nu tó lóun bá ta òun ló jẹ́ ká mọ̀ pé Suratu Turi ni anabi ń ké lọ́wọ́ lọ́jọ́ tí Jubair bin Mut'im wá bá anabi Muhammad sallallahu alayhi wa sallam. ká tó bọ́ sínú píkìwò hadith yìí ẹ̀kọ́ ńláńlá ń bẹ fún wa gbogbo tá a bá ń sọ lùsí ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam. awa nù àkọọ́lẹ̀ gẹ́gẹ́ bí al ibn abdulbari ṣe ṣàkọọ́lẹ̀ rẹ̀ nínú kitab al fi khabari ashab ó ní njọ́ tí Jubair ibn Mut'im wá bá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n tá anabi wí anabi ní law kana shaykhu abuka hayyan fakallamana fihim lashafa'nahu anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ní ìrẹ Jubair ibn Mut'im tọ́ba ìpín bàbá rẹ̀ Mut'im ibn Adi lọ́wọ́ á bá wa lónìí ń pa àwọn tá a kó lẹ́rú kọ́dà bí wọn ọ̀sán kọ́gbọ́ á fi gbogbo wọn lè fún kọ́mọ mú lọ. kí ni ó fa tá nàbí fi ròyìn mọ́tẹ́mù bin àdìyí báyìí mọ́tẹ́mù bin àdìyí náà inú àwọn tí ó ṣe ìsìláàmù ni àmọ́ gbọ́ pé inú ta nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ tá nàbí tí àwọn ará maka ò gba ìsìláàmù tá nàbí wa wò pa àwọn tí ń bẹ ń tòsí maka àwọn ará tọ́ ìfù àwọn bànú fẹ́kìrì pé kágbé islam lọ́dọ̀ tí wọ́n wò báyọ̀ lọ́n lè pé kí làákà yìí tí wọ́n sílẹ̀ níta nẹ́bí wá pàdé tí gan ó burú ju ti àwọn ará maka lọ òfin alhijazu ńgbà ń sì nipe pé ńgbà tá ti finú jáde fún kó lu maka ìmọ̀ kó ń lọ ọba padà wọ maka ẹnìkan fún jẹ́ mùsùlùmí òun ló dúró fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kí lẹ́kọ́ tá a fẹ́ kọ́ ń bi eléyìí islam kọ́ wa pé ká máa fi oore san oore kọ́dà bóyá pé kèfèrí ni kẹ́bà ti wí mutimu ibn adiyi ọgbà islam tẹ kú láyé àmọ́ anabi njọ́ tó mọ rẹ̀ jùbẹ́rù wa anabi rántí bàbá rẹ̀ anabi ni law kana abuka sheikh hayyan fakalamana fihim lashafanahu. bọ́bá pé bàbá rẹ̀ mọ́tẹ́mù ibn abiy lọ́wọ́ abó ti wá lónìí ni kò ní ìdí ń kankan kọ́ máa kó wọn lọ ni ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ níbi eléyìí islam pé ká máa fi oore bọ́ sọ àbí ká máa mọ̀ pé yín ah, báyìí islam ọkọ wa o òun ntẹ́lómi ni pé wọ́n bá jẹ́ ńkọ́ ah, mọ́tẹ́mù ibn bá àmọ́ síbẹ̀ náà oore tó ṣe fún anagba muhammad sallallahu alayhi wa sallam nígbà tóun lágbára gba anabi lọ́ngbà náà ń gbòòrò maka lẹ́yìn tí ò sí mọ́ anabi tó ń rántí rẹ̀ kọ́dà anabi níbi ń bá ń bẹ láyé bọ́bá yìí kóun lọ́wọ́ á béèrè àwọn táwọn kó lógun òun ni wọn kó gbogbo ẹ̀ fún wọn máa wulẹ̀ béèrè owó kankan lọ́wọ́ wọn. eléyìí kọ́ máa jẹ́ ẹ̀kọ́ fún wa nínú hayati nabiyyi sallallahu alayhi wa sallam. hadith wa yìí jubair bin mut'im wa ni ntòun bá tà nàbì ń ké lọ́wọ́ ní ọ̀run magrebi òun ní sóràtù Tur gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó ṣe pé òun rántí kú ń tà nàbì wíńjọ́ náà ní inna adaba rabbika lawaqi' laysa lahu min dafi'. kí ló dé tí al-imamul Maqdisi tó fi mú hadith wá ń bì a ti sọ fúnra wa níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlá wọn suwaru kata anabi máa fi kàn ó sì la òun lọ bá súnà mu jù pàtàkì jùlọ nítorí bá jẹ ìmáàmù fáwọn èèyàn àwọn suwaru tí wọn ń pè ní alifawasilu òun la anabi máa fi kàn bẹ́ẹ̀ yẹn bá wo sóra yìí àkọ́kọ́ rẹ̀ òun ni sóra tá ń pè ní sóra tó kọ́ ó sì déédéé bíi ká ní ìsù mẹ́jọ wásálẹ̀ nínú alukur'an kẹrin torípé lẹ́yìn sóràtò fatihi láàkan sóràtò kọ́ọ̀f lẹ́yìn kọ́ọ̀f láàkan sóràtò hujurọ́t ẹnu isu mẹ́jọ ni dé sóràtò nẹ́ẹ̀sì gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀run tá nẹ́bi kí fún yẹn ń jẹ̀mọ́ tá nẹ́bi máa fi kí nìyẹn lẹ́yìn tó pọ̀jù òun ló fi jẹ́ súnà pé béèyàn bá fẹ́ máa kírun fáwọn èèyàn bí ọba máa ké sóràtò bákọ́rà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí sallallahu alayhi wa sallam amẹ́yìí tó pọ̀ jù òun làwọn súra wọ̀nyí àwọn súra tí ó gùn jù tí ó kúrú jù wọ̀nyí kọ́dà nínú àǹfààní ibẹ̀ ni pé arínú àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní súra báyìí àti báyìí àti báyìí àwọn òjókòójọ́ kan pa àwọn fẹ́ ha látàrí pé ńlá nẹ́bí máa kí gbogbo gbà ha ń bẹ́ẹ̀ nù hadith bẹ́ẹ̀ táwọn sọ̀hábì wí bẹ́ẹ̀ nípa báyìí kẹlẹ́ yìí náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní tí à ń wí nù báàbò yìí ọba wa tá a bá ń ṣáájú èèyàn kírun ní ìmáàmù ọba wa wí púpọ̀ sóràtú kọ́ọ̀fù tó fi dé sálẹ̀ òun là nẹ́bù muhammad sallallahu alayhi wa sallam ní sábà. báwo sóra kọ́ọ̀fù tó fi dé sóràtú nẹ́ẹ̀sì tá ń pè ní alifawasili yìí oríṣi ọ̀nà mẹ́ta ló wá pín sí wọ́n pa àwọn kan ní tiwaalul fawasil àwọn èyí tó gùn nínú àwọn fawasilu yìí òun ni tó bẹ̀rẹ̀ láti sóràtò kọ́ọ̀fì tá a dákọ̀ ni tó fi dé sóràtò buruj wasamai zaatil buruj ètò ìpè láàrin wa àti sábì sóra kan náà ló kù sóràtò tọ́ríkì náà lọ́la alburuj àti sábì láàrin àwọn àwọn sóra tó bẹ̀rẹ̀ láti kọ́ọ̀fù débi burújù yìí àwọn ni tí wọ́n gùn jù àwọn ni wọ́n gùn jù nínú àwọn súra fọwásílì tá nàbí máa fi kírun yìí sọlọ́láhu alayhi wa sallam ìpín kejì òun ni tó bẹ̀rẹ̀ láti súratul burújì yìí tó fi dé súratul bayyina lam yakun alladhina kafaru min ahli alkitabi wal mushrikina munfakina hatta ta'tiyahumul bayyina. n ti bẹ láàrin eléyìí sí súratul burúj àwọn ni wọ́n ń pè ní awsatul fawasil àwọn ni wọ́n wà láàrin ni wọ́n tún wọ́n sí. wọn ò gùn wọn ò sì kéré jù kótó wá kan tí wọ́n ń pè ní kìsọ́ọ̀rù alfawasil àwọn fawasilu kéékèèké àwọn ẹni tó bẹ̀rẹ̀ láti kíni láti lam yakuni alladhina kafaru min ahlil kitabi wal mushrikina munfakin títí tó fi dé kul a'udhu bi rabbin nas nínú tí wọ́n wà lákọọ́lẹ̀ látara báwọn sọ̀hábẹ́ ṣe sọ́ba muhammad sallallahu alaihi wasallam ṣe máa la kà ní hadithi jẹ́jọ́ pé níwọn àṣùbà ànábì máa kékeré tó gùn ẹ̀kọ́ tí ń bẹ ń bí eléyìí ni pé bẹ́ẹ̀ bá fẹ́ lo kéwú tó gùn yóò rí nù fàwa sílù ntọ́ bẹ̀rẹ̀ láti sóràtò kọ́ọ̀fì tó fi dé sóràtò burúj àwọn ohun kan bẹ tó ṣe páwọn ètí ń bẹ láàrin wọn tún wọn sí ni lànàbì máa fi kí tí ń bẹ láàrin sóràtò burúj tó fi dé sóràtò bayina àwọn àrùn míì ṣe ń bẹ tó pé tó kúrú jù ní pàtàkì jùlọ ìrun magrebi irun asiri nínú tó wà lákọọ́lẹ̀ ni pé ìtọ́ pọ̀jù nípa anagba muhammad sallallahu alayhi wa sallam àwọn súra kúkúkú yìí ni màá fi kì. afa al-Maqdisi wa mú hadithi wa láti jóye wa pé ǹjọ́ wa di dandan pé ńgbà tá a ti ní àwọn kẹsọ́rù fàwásìlì ní kéèyàn máa fi kí magrebi àtàlásàrì bàbá wa rẹ̀ ni tó lọ bí tiwálù fàwásìlì sá sọ pé ó kíkú kíkí bí kò rí bẹ́ẹ̀. nítorí hadithi Jubair ibn Mut'im ìdí oyé wa pé ìhun wo lòun bá ta nabi nkí ìrun magribi kí la nabi kéńjọ náà suratu Tur tá a bá bíra wa ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí fàwa sí ló pín sí ibo ni suratu Tur kan gùn sí tiwa nínú àwọn èyí tó gùn ni etí ń bẹ láàrin kọ́ọ̀fù sí alburuj eléyìí ń túmọ̀ pé kọ́dà béèyàn bá gbogbo suwaru alukur'an alkarim ọgọ́rùn kan àti mẹ́ńlá kò sẹ́yìn tẹ̀yìn ò lè fi kírun àmọ́ ká wo èwo la nẹ́bi dúnnímájú tí máa fi tí máa lójú lórí irun òun ni àlàyé tí a ṣe fúnra wa yìí kọ́dọ̀ wa nu hadith mi bisanadin hasan wọ́n ní anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú irun kuma irun magiribi kan náà kọ́ra àbí fi rak'atayn anabi fi suratul a'rafi bí suratul a'rafi ṣe gùn tó ni anabi sallallahu alayhi wa sallam ó fi kírun magiribi ọkẹ apá kan sura ní raka alakọkọ ọkẹ apá kan ní raka ẹlẹ́ẹ̀kejì gbogbo eléyìí fi ń yé wa pé bàbá rí ìmáàmù tó wá ṣe pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó kékeré tó gùn nù magiribi èyí wọn wá pé ká takò ó pé wọn ti ní kìsọ́ọ̀rù sówárì nìkan lèyàn máa ké magiribi ìtumọ̀ ntí. afa المقدس رحمه الله تعالى وفي محاديث جبير بن متعم bin رضي الله تعالى عنه ta'ala anhu hadith عن البراء بن عازب رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان في سفر فصلى العشاء الآخرة فقرأ في إحدى الركعتين بالتين والزيتون فما سمعت أحدا أحسن صوتا أو قراءة منه صلى الله عليه وسلم البراء بن عازب ناتب حديثي و حديث جبير بن مطعم النبي سيلوري رعجون باتي جبير وابا إلى النبي ولا النبي و حديث البراء بن عازب إن بون براء ودون ريا النبي تنكي سورة لوري رعجو ونكي أفعل مقدس رحمه الله بقوة لو فكان من قارئ bóòlù anabi ń se bọ́bá wà nílé bóòlù ń se bọ́bá wà ní orí ìrìn àjò bàrọ̀ bin azibi ni kánà fi sáfàrin anabi ń bẹ lórí ìrìn àjò lọ́jọ́ kan fasọ́lá lẹ́ṣà àlàáfẹ́rọ̀ kí náà ń pè ní àlẹ́ṣà àlàáfẹ́rọ̀ ìṣá yìí ti ìgbẹ̀yìn ìṣá yìí tá ń pè ní ìṣá náà ní àlẹ́ṣà àlàáfẹ́rọ̀ torí pé wọn a máa pè wọn mọ́gíríbì ńgbà míì ní àlẹ́ṣà àlùúlà ìpè ìṣá àkọ́kọ́ ìṣááyì gbẹ̀yìn òun ni irun tá à ń pè ní sọ̀látẹ̀lẹ̀ ìṣááyì ni nípa báyìí magribi ni hadithu jubair ìṣááyì ni hadithu ti albara ibn azibin radiyallahu ta'ala anhuma. nípa nígbà tá à ń sọ̀rọ̀ ìṣááyì anagba muhammad sallallahu alayhi wa sallam oníbẹ̀yàn pè ní ìṣááyì kò láìpí bó pè ní ìṣááyì láàfẹ́rọ̀ kò láìpí àmọ́ kọ̀ọ̀kan bẹ tí wọ́n máa pè ìṣááyì ń jọ̀wọ́n anábìlẹ̀yìn ọ̀gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ kí ni wọ́n máa pè é ẹ́ alàtàmà alàtàmà anabi ni ẹ má pè ń yín ní àtàmà innama hiya salatul isha náà. فصلى العشاء الآخر فقرأ في إحدى ركعتين بالتين والزيتون kápadà sórí bá a ṣe pín àwọn fàwásìlù lẹ́ẹ̀kan bá a bá gbéra wa nísìnyí atin wa zaitun sóra alukur'an alkarim yìí nínú tiwaanu lọ́wọ́ ni Abinu àwòsọ́ọ̀tù tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì tí ò kúrú jù tí ó gùn jù àbínú kẹsọ́ọ̀rù lọ́wà nínú ni lọ́wà síbẹ̀síbẹ̀ irun wo la nẹ́bi ti wá kéyìí fi sọ̀lá tẹ̀lẹ̀ ṣá èyí ń túmọ̀ pé níṣẹ́ àníkè wá sí pé ńgbà tá a ti léyìn tó ń bẹ ní àárín lànàbí máa ké púpọ̀ ní sọ̀lá tẹ̀lẹ̀ ṣá béèyàn bá wà nípò tọ́yẹ kó kéwú kúkúrú kọ́dà bó ṣe bi ti máa kéwú kó gùn kéwú kúkúrú ni kó ké ìtumọ̀ hadith yìí nìyẹn òun ni bara bin azib fi sọ fún wa pé káàna nabi sallallahu alayhi wa sallam fi safarin anabi ń bẹ lórí ìrìn àjò bẹ́ẹ̀ bá wà lórí ìrìn àjò kò ní ráyè tó bọ́ bá wà nílé ìtumọ̀ hadith bara yìí nìyẹn ẹ ń lọ lórí ìrìn àjò ẹ wá rí dírẹ́fà bá sọ̀rọ̀ pé ẹja dó ká kírun èyí wọn wá pé kéèyàn wá kírun kógun lọ gbọ̀n àná anabi muhammad sallallahu alayhi wa sallam ọkọ wa lẹ́kọ̀ọ́ ilé anabi ń bẹ lórí ìrìn àjò gbogbo nǹkan ní islam fẹ́ ká fi ètò sí ńgbà bá ní kádámọ́tò dúró tó dírẹ́fà náà sì bẹ̀rù ọlọ́run tó dúró ká mọ̀ pé nígbà tó yẹ kó débi tí ń lọ kò ní fẹ́ kí lè sùn kéèyàn wá pé orírun tá a fẹ́ kì í tìwálù làwa máa fi kì í kódà mi ń fi tìwálù kì nílé ẹ̀kọ́ islam ni pé ní irú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ ni kìsọ́ọ̀rù ni kò fi kì ẹ̀rí lórí eléyìí òní àdìfù bàrà bin azibi ta kà fúnra wa yìí kánà nàbí yìí sọlọ́láhu alayhi wa sallam fi sáfari fasọ́lá lẹ́ṣẹ́ àlàáfíà fakọ́ra fi ìḥdà rọ̀kàtẹ́yìn àti bìtíní wà zaitun fama sami'tu axadan axsana sawtan aw qira'atan minhu sallallahu alayhi wa bàrà bin azibi ni òun ò rí ẹni òun rẹ̀ dùn òun ò rẹ́ ni ọmọ kuraani ká tójú anagba muhammad sallallahu alayhi lọ nípa báyìí àṣekẹ́yìn olóhùn tó dùn kó fi kírun kò sí ní tó burú mbẹ́ o kẹ́yìn olóhùn tó dùn kó máa fi kírun lórí irun lópin ìgbà tí ọba jẹ́ anil kareem kì í ṣe ń tá a máa wá fohùn orin ké àmọ́ bọ́wọ́ ẹ pé bọ́lá ò ṣe bùnyàn lóhùn níwọ̀n bá tiẹ̀ tí wọ́n ṣàṣejù ń bẹ́ẹ̀. anagba muhammad sallallahu alaihi wa sallam bara bin azibi ni ohun ọ̀rẹ́ ni ohun rẹ̀ dùn tó ma kuraani ké lójú anagba muhammad sallallahu alaihi wa sallam lọ. hadithu ẹlẹ́kẹta ana aisha ta radiyallahu anha ana rasulallahi sallallahu alaihi wa sallam بعث رجلا على سرية فكان يقرأ لأصحابه في صلاتهم فيختم, فيختم بقل هو الله أحد فلما رجعوا ذكروا ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال سلوه لأي شيء يصنع ذلك فسألوه فقال لأنها صفة الرحمن عز وجل فأنا أحب أن أقرأ بها فقال رسول الله صلى الله عليه وسلم أخبروه أن الله تعالى يحبه الله أكبر hadithu tí ọkàn nísìnyí aisha ìyá ńlá wa kọlọ́nkọ́ba sàlékún yọnu fún aisha àti gbogbo àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam ló gba hadithi wa aisha ní anabi ran àwọn kan níṣẹ́ kan sẹ̀ríyà oríṣiríṣi àwọn tá anabi bá gbé dìde wọ́n gbé wọn dìde fún jihadu ni ọ̀ràn wọn pé wọ́n lọ wo bìkan ni irú àwọn báyìí ni wọ́n ń pè ní kíni sẹ̀ríyà ọ̀ràn wọn pé wọ́n lọ sọ́bodè ń bìkan ni. anabi ráwọn kan jáde kó ń lu madina njọ kan wàbá àtàrọ́dún aláṣàríyà àkọ́kọ́ fíkìwò hadithi yìí ni pé nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tá anabi lò tá anabi náà sì wí òun ni pé gbogbo ibi tí mùsùlùmí bá ti pé méjì mẹ́ta mẹ́rin mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ àṣà ìsìláàmù sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀fẹ̀ nìkan sí wa láàrin yìí anabi sallallahu alayhi wa sallam bó bá ti rán àwọn kan lọ bì kan ba'atha alayhim rajula anabi ó ní lamọ ẹni ọmọ jẹ amiru yín kí gbogbo wọn máa wá jọ pàṣẹ pọ̀ lẹ́ẹ̀kan náà kò sínú àṣà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ fíkìwù hadithi yìí ni pé gbogbo àtàwọn náà bá a ní kọmitì ni à ń lọ bì kan ni bí yẹn bá ti pé méjì mẹ́ta ní mùsùlùmí nínú sunna anabi wa sallallahu alayhi wa sallam ni pé ẹ fọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu nù yín ẹ fọ̀rọ̀ sí ẹnìkan lẹ́nu nù yín kó ipò òun ni ó jẹ́ aláṣẹ gẹ́gẹ́ bá anábà muhammad sallallahu alaihi wa sallam ṣe máa ṣe. فكان يقرأ لأصحابه في صلاتهم فكري ولك جنو حديث ni pé léyìí tí ọ̀pọ̀lọpọ̀ fura sí mọ́ lónìí gbogbo ẹ̀ńtà nẹ́gbà muhammad sallallahu alayhi bá ní òun lọ̀gá ẹ̀ ní gbọ́ pé lámàyín lọ̀gá lámàyín ni ìmáàmù. ẹni tá ànábì bá ní ọjọ́ gánpọ ọ̀rọ̀ ẹ̀sìn ó gbọ́dọ̀ láti ṣáájú ẹyin chairman làwọn àwọn ọ̀rọ̀ àwọn ẹ wọn ò lè ṣáájú kírun bí ọba chairman kọmọjẹ lórí sunna anabuwa sallallahu alaihi wa sallam lele ẹ ní anabi gbé ẹsẹ nìkan kí pàṣípò tó ní ń wájú ní kẹrùn fún eléyìí ń tọ́ka gbogbo ń tá a bá pè ní ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tá a bá tì síwájú àkọ́kọ́ qualification tá a wà ní o ló ṣe mẹ̀sìn ọ̀hún sìn tó ká fi gbogbo ń tá a bá ni kọ́dọ̀ èèyàn ń kó yẹn lọ ájì èèyàn ń kó yẹn lọ ọmúra ara rẹ̀ ni gbogbo ẹni tá a so lórí ọ gbọdọ̀ kójú òṣùwọ̀n débi ọyá ah mọ́sálà kan ṣẹlẹ̀ ẹnìkan kọ̀ ẹ̀ kọ̀mọ̀ tó fi fárí ẹ ọgbọ́ ṣe tàwáfù kò ṣe lè dáhùn àwọn tá à ń dẹ́gbà Muhammad ń bá ní ó sọ lórí ń bí wọ́n máa kójú òṣùwọ̀n bẹ́ẹ̀ àkọ́kọ́ ntẹ̀yàn máa wádìí bá síwájú ń bí nu bí ìlànà anabuwa wa sallam nù yìí anabuwa muhammad sallallahu alayhi wa sallam oríṣiríṣi ọ̀nà la nabi fi kìlọ̀ fún wa pé mùsùlùmí yìí ṣe olófòfó mùsùlùmí ò gbọ́dọ̀ máa jẹ́ kínní ò gbọ́dọ̀ máa jẹ́ olófòfó àwọn kankan wà ń bẹ tó ṣe pé kò ní í jófòfó àmọ́ àwọn èèyàn kà sófòfó hadithi yìí ló ṣàlàyé ẹ̀ lápèjúwe nísìnyí bá nabi bá ara àwọn kan lọ bì kan sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ni tó já ṣáájú wọn yìí bọ́ bá pé gbogbo ń ti ń ṣe ní tí wọ́n rí pa nẹ́bì náà ti ń ṣe tẹ́lẹ̀ ni kò sí wàhálà ń bẹ. kódà bí wọ́n bá rí i pé ó ṣe nǹkan kan tó yàtọ̀ díẹ̀ sí ìta nẹ́bì tí máa wí wọn ò ní ta lẹ́nu lórí ìrìn àjò àmọ́ bí wọ́n bá délé wọn ò mú rìpọ́ọ̀tù wá bá nẹ́bù wa muhammad sallallahu alayhi wa sallam kéèyàn ó ṣe léyìí èyí wọn èso òfófó. ó ní arákùnrin tí ànábì rán pé ó so lórí àwọn tí wọ́n lọ sẹ̀ríyà yìí kí ló ṣe ni pé wọ́n rí pé gbogbo òun táwọn bá kí wọ́n bá ké fatiha tán tó ké súra tó wù nú alukur'an alkarimu tán àtún wá ké súra míì sí i kí ni súra tí ń fi gbẹ̀yìn gbogbo òun tó bá kí kul huwa ahad wọ́n rí i pé anabi wa muhammad sallallahu ṣe gbogbo gbà tó bá tó bá kéwu yóò mú súra tó bá wù bọ́ bá sì suratul ikhlas parí raka ni ńgbà wọn délé wọn wá wífà nàbọ muhammad sallallahu alaihi wa sallam hmm. báyìí lẹni báyìí ń ṣe kò sì ní jọrọ ẹyìn kó dòun náà wà ń bẹ òun lè rí ńgbà wọn wí anabi ni ẹ lọ bí salu ẹbí pé kí ló dé tẹ ṣe bẹ́ẹ̀ báyìí la nàbọ sallallahu alaihi wa sallam àpẹẹrẹ pọnù hadith ta lè fúnra wa lélẹyìí àti ka hadith bin al-asi wa ń njọ tí amúrò bínú làásì tá nàbí lóhùn náà ṣáájú àwọn kan tí lọ bì kan kí ló ṣẹlẹ̀ níjọ́ náà amúrò bínú làásì wà nípò ẹni tó ní jánábà òun sì ní ọ̀gá òun náà ní ó wọn kírun òtútù wa mú púpọ̀ láàárọ̀ ọjọ́ tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tí làásì ò tàyà mọ́mù tó ṣe tàyà mọ́mù tán wọn kírun gbogbo ní tàn nàbí bá ti lóhùn lò lórí wọn ò ní ta lẹ́nu àmọ́ kẹsẹ́ tí wọ́n padà dé ọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam wọ́n wà á fún anábì report tọ́ báyìí ni amúrúgbó ni làwọn sì ṣe anábì ní kí wọ́n pè wá kí ló dé tó fi ṣe báyìí ọlọ́run gbọ́ tá ọlọ́run wí náà alukur'an kẹrin mu pé wàlá takùtù lu àǹfọ̀sàkùn ẹ má fọwọ́ ara yín para yín òun sì rí i pé bó tutù ṣe mú tó ń jọ ni bí ẹ bá ṣe rí òtútù Mẹdínà lóòótọ́ nígbà tó tutù bá mú kò sótútù gbogbo Nàìjíríà yìí bóun bá lóun fomi kanra òun ọmọ tó lè tí ẹ̀yìn rẹ̀ bọ́ anagba Muhammad sallallahu alaihi wasallam sì fi ilẹ̀ bẹ́ẹ̀ eléyìí la ń pè ní oríṣi súnà ẹlẹ́ẹ̀kẹta nu ọ̀nà mẹ́ta la fi mọ súnà anagba Muhammad sallallahu alaihi wasallam nínú ká nàbí ọsọ nǹkan jáde òun la ń pè ní asúnàtul kàwlíyà àbá nẹ́bí ọ̀sọ́ àmáàrí pé bí ṣe máa ṣẹnu òun là ń pè ní kíni asúnnẹ́tù alfẹ́ẹ̀lìyà ọ̀nà kẹta ni asúnnẹ́tù àtẹkọrìríyà kí wọ́n ṣe nǹkan ká nẹ́bí ọgbọ́ sí kọ́ wa dákẹ́ torí bí ọba da ànẹ́bí òní dákẹ́ lórí jẹ́ ọ̀dà mẹ́tẹ̀ẹ̀ta yìí là ń pè ní súnà gbogbo ọ̀nà tí mi súnà bá lè wá nù mẹ́tẹ̀ẹ̀ta súnà ni nípa báyìí gẹ́gẹ́ bí hadithi wa tá n ká wọ́n wá darí délé gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n sọ fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam pé báyìí ni ẹni tó fi sọ̀gá wa bó bá ti kírun tán kólúhù aláwù ní fi ń gbẹ̀yìn gbogbo raka kọ̀ọ̀kan tó bá ké fakọ́lá saluhu anabi ni ẹ lọ́ọ́ pé wa ẹ bí lè ayi shay'in yasna'u dhalik èéṣe tó fi ṣe bẹ́ẹ̀ fasa aluhu fakọ́l ńgbà wọn bí arákùnrin yìí lọ́ba nítọ́ lè anaha sifatu rahman azza wa uhibbu an akra abiha ó ní kò sí nǹkan kan tí yín fi ń kakulu wàláwù yín gbogbo ìgbà ni pé mo rí i pé kò sí nǹkan mi sura al-Qur'an al-Karim mi ara ìtí ọ sọtàn ara ìtí ọ sọ̀rọ̀ nípa bá a ṣe máa ṣòwò ara ìtí ọ dàpọ Ọlọ́run tí ọ sọ̀rọ̀ yẹn Ọlọ́run àmọ́ yìí lòun rí i pé kò sí nǹkan mi ti ń bẹ ń bẹ àfi sifatu rahman àfi ròyìn Ọlọ́run kul huwa ahad Allahu samad lam yalid walam yulad walam yakul kúfùwàn kò sí nǹkan mi nù kúlùwà Allahu ahad ìròyìn ọlọ́run ni ó lẹ́nu kọjá san ròyìn ọlọ́run nìna ní màá wù wọn láti máa wí gbogbo ìgbà ló ń fi ń ṣe bẹ́ẹ̀ anagba Muhammad sallallahu alaihi wasallam ní akhbiruhu anna Allaha yuhibbuhu ẹfun nírò ó dùnú pé bó ti fẹ́ràn ròyìn ọlọ́run ni ọlọ́run náà fẹ́ràn ẹ̀ kọ́lọ́n kó ṣe wá lólóríire nípa báyìí ni pé àṣẹ kò burú nínú fíkìw hadith yìí ni pé bàbá rí ìmáàmù tó ké súra kan tán tó tó ké súra kejì lé kò sí tó burú bẹ́ẹ̀ anabi gbọ́pẹ́ nìyí ń ṣe anabi sì fara mọ́ bẹ́ẹ̀ eléyìí là ń pè ní asunnatu atakaririya àmọ́ gbàgbé ohun tí a máa ń sọ gbogbo gbà pé àwọn kankan bẹ́ẹ̀ tó ṣe pé ńlá anabi máa ṣe púpọ̀ sallallahu alayhi wa sallam àwọn kankan bẹ́ẹ̀ tó ṣe pé ní ẹ̀kọ́ kan ni anabi máa ṣe èèyàn gbọ́dọ̀ wá sọ ọ́ di òdì kó ipe ìta nàbì ṣe kan ni ni wọ́n máa wá sí gbogbo ọjọ́ ayé tiẹ̀ bá nàbì ti ṣe bẹ́ẹ̀ ni kéèyàn ó ṣe sallallahu alayhi wa so nípa báyìí nínú fíkìwù hadith yìí ni pé bàbá rẹ ni tó pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ké kúlú aláwù tá ó ké súra kan tán ó fi kúlú aláwù gbẹ̀yìn rẹ̀ àbó ké súra méjì ní ìyàtọ̀ fún kúlú gẹ́bí ọ̀njàre nù hadithi والليل إذا yọ̀kṣáha فإنه يصلي وراءك الكبير والضعيف وذو الحاجة النبوة محمد صلى الله عليه وسلم النبي ميفون وكانوا هو صحابي النبي تنقيني معاذ ابن جبل رضي الله تعالى عنه mu'adh bin jabal ara àwọn ansọ́rù àwọn tí wọ́n jára madina ni mu'adh bin jabal ìtàn tí ó fa ń tàn nẹ́bọ̀ muhammad sọ̀rọ̀ sọ́làm fi sọ̀rọ̀ yìí fún mu'adh àti kanibi ó ní pé mu'adh bin jabal ibi tí mu'adh ń gbé táwọn èèyàn tiẹ̀ ń gbé ó jìnà díẹ̀ sílé anẹ́bọ̀ muhammad sọ̀rọ̀ sọ́làm nígboro madina abárẹ́ tó ti lọ madina rí ibi tí mu'adh ń gbé ń gbà ní ni wọ́n ń pè ní masjidul kabilatẹ́yìn lónìí mọ́sálásí oníkébìlà méjì ọ̀kẹ́ kan bí ó wà ní ibi tí muhammadu ti ń ṣe ìmáàmù nìyẹn láyé ìgbà náà tí wọ́n ń pè ní masjidu bani sulayi masjidu bani sulayi àwọn ìjọ muhammadu ní jẹ́bẹ̀ muhammadu wa gbọ́tà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ bá kírun ẹyọ kan ní mọ́sálásí anábì bí ìgbà tó kí ẹgbẹ̀rún ní mọ́sálásí mi lórí àfi mọ́sálásí kan bá ló tún jù bẹ́ẹ̀ lọ látara àti wá má sọ àǹfààní ńláńlá yìí nù muhago wa pèfà kó wọn kọ́kọ́ rìn lọ bí yàrá máa ti ń bẹ láàrin kìbìlàtẹ́yìn sí mọ́sálásí ànábì bàbá fojú dá mo rò pé bíi a lè pé bíi bíi sí báyà bíi gàmbàrí ẹ bíi báyẹn so muhago bin jabal kò sí mọ́tò tí ó wọ̀ kò sí kẹ̀kẹ́ àmọ́ muhago rìn lọ fún rẹ̀ yọ lọ kírun lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam òun sì ní ìmáàmù ní ilé wọn bọ́bá wa kírun tán yọ ṣẹ̀ṣẹ̀ wá kírun jàmá fún àwọn èèyàn tiẹ̀ ó wá ṣẹlẹ̀ pé bí Mu'adh bin Jabal bá wá dé lálẹ́ nírun ìṣá yìí ẹ wo gbà tí èèyàn kẹ́yìn tó rìn láti gàǹbarí síbí yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tó rún ó ti máa kùn àwọn ará Madina gẹ́bí tán wọn sì ni pé àwọn ará Maka ni wọ́n máa ṣòwò kí lára Madina máa ṣe àgbẹ̀ làwọn ará Madina máa ṣe láti dọ̀ndọ̀n nígbà tí èèyàn bá ti lọ inú oko látàárọ̀ ẹ rí i pé yọ̀ọ́ rẹ̀ ra ọ̀pọ̀lọpọ̀ wọn yóò ti rẹ̀ wọ́n bí kí wọ́n ká ìbẹ̀rù ọlọ́run náà ló mú wọn jókòó ní mọ́sálásí pé ká ìṣá tó lọ sùn bí muhammed bá tún wá dé nígbà míì yóò tún wá ké súrà tó gùn wọ́n wá ṣẹlẹ̀ pé wọ́n ń kí báyìí ń jọ kan arákùnrin kan ara tí ò wá bá sálámà ó sì bọ́ sí kan nínú mọ́sálásí ó kírun ó sì ọjáde ńgbà muhammadu wa sálámà tàtàwọn èèyàn sọ fún un pé orí lámọyìn báyìí báyìí ló ṣe wọn á ní ah, ara àwọn mọ̀nàfìkì nù tí ò lè jẹ́ ó dúró tá a ká fi kírun àwa kejì arákùnrin gan lọ́kọ́ sallallahu alayhi wa sallam báyìí báyìí ṣẹlẹ̀ lánàá báyìí lòun sì ṣe muhammadu ti wá ọ̀dọ̀ wa anábì sallallahu alayhi wa sallam yóò ti kírun ọ̀ràn yẹn tiẹ̀ òun sì ní wa bó bá tún wá dé yóò tún wá bẹ̀rẹ̀ súra tó gùn òun ò sì lágbára àti dúró ní alẹ́ àná yìí lójú òun ò ṣe báyìí ànábì wa ni wọ́n lọ pé muhammadu bin jabal náà wá òun lọ fa níta ànábì wí kí ni muhammadu kí ni ànábì wa wí fún muhammadu bin jabal ń jọ́nà ànábì ni ya muhammadu falawula sọlẹ́yìntà bisabbi smarọ́bì kan áàdá wàṣàmùsì wàdùháhá wàlẹ́yìlì ìdá yàgṣáhá àyè ṣe muhammadu ó ṣe máa kéé ẹ wo bá nẹ́bi ti sọ̀rọ̀ sí muhammadu radiyallahu anhu bá nẹ́bi ti ń fi ẹ̀kọ́ lò pẹ̀lú gbogbo àwọn sọ̀hábẹ́ nìyẹn anabi ló lórí orílẹ̀-èdè anabi ni òjísé ọlọ́run anabi lálásẹ gbogbo ilẹ̀ mùsùlùmí kálásì ọmọ wa bá ọmọ ẹni tí ò dóye kankan abẹ́ni ó dóye kékeré kankan ó sì ṣe báyìí bá anabi ti bá yẹn sọ̀rọ̀ sallallahu alaihi wasallam kọ́dà bẹ́yẹn bá ṣe mistake anabi ò ní máa fi kàn lójú pé o sì ṣe nǹkan báyìí anabi ò ní yóò jẹ́ àwọn èèyàn kójọ báyìí kí lè anabi ọmọ wa wí máa bá a lo ònà sún yẹ fún àlóòna kádà wà kádà èyí ṣe táwọn kan ṣe báyìí tí wọ́n ń ṣe báyìí ọlọ́rọ̀ nínú wọn ni ọmọ wa mọ̀ pé òun là anabi ń bá wí ẹwọn bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam ṣe ń bá muhammad jọrọ falawula anabi ọ̀pá aláṣẹ sabbih isma rabbikal a'la àbíkọ́ ọmọ ké wash-shamsi wa duhaha àbíkọ́ ọmọ ké wal-layli idha yaghshaha. fíkìwù hadithi tí a fẹ́ mú bí ni pé irun wo ni Mu'adh bin Jabal ń kí fáwọn èèyàn rẹ̀ yìí irun ìṣáì tá a bá wo súra mẹ́tẹ̀ẹ̀ta tá a sallallahu alayhi wa sallam nínú àwọn tá a pè ní kílọ́wà àwọn fàwásìlù al-Qur'an àwa lọ́nà mẹ́ta ń ọ̀nà wo ni mẹ́tẹ̀ẹ̀ta yìí fọ́ọ̀lù sí nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí pa àwọn tààrin ni àwùsọ́ọ̀tùl fàwáàsì ntọ́ bẹ̀rẹ̀ láti sọ́rọ̀tùl burúj tó fi dé sọ́rọ̀tùl báyìnà láfi ní bí ní ìṣáyà nàbì tọ́pọ̀ tí máa kí àwùsọ́ọ̀tù alfàwáàsì nìyí lànàbì máa fi kì nípa báyìí bẹ́ẹ̀ yẹn náà bá fẹ́ máa ṣe máàmù fáwọn èèyàn pàtàkì jùlọ nírun ìṣáyà ọ̀dà púpọ̀ ọba sunna nebà muhammad sallallahu alaihi wasallam mu kéèyàn ọmọ kín àwọn súra mẹ́tẹ̀ẹ̀ta yìí àmọ́ kí wá sí pé kéèyàn ọmọ ké mi mọ́ gẹ́gẹ́ àti wí gbogbo súra alukur'an kẹrìmù lèyàn lè fi kín o àmọ́ kọ́dà bó ṣe kan èèyàn gbọ́dọ̀ rí i pé níta nẹ́bi wí fún muhammed yìí òun sẹ́ òun lọ́kàn náà àwọn onímọ̀ hadith fi ní i'mal hadith walaw اعمل بالحديث ولو مرة واحدة wàhídatan من أهله. ahlihi. bọ́ ọ bá gbọ́ pa nàbì ṣe nǹkan báyìí kọ́dà bó ipẹ́ kan lọ́ láǹfààní àti ṣe o tó kù láyé gbìyànjú mu lò lẹ́ẹ̀kan ṣoṣo ni. ní pé bí wọn bá jẹ ìmáàmù kọ́dà bó ipẹ́ kan ni ó ké sẹ́bi isma rabbika làálà ní sọ̀lá tẹ̀lé ìṣá ìkọ́fi bá súnà mú bẹ́ẹ̀. ọba ipẹ́ kan ni ó ké wà sẹ́mùsì wà dùwáhà nírun ìṣá ìkókí bẹ́ẹ̀. ọba ipẹ́ ó kì í bẹ́ẹ̀ ó fi tẹ̀lé sunna anabu muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú insha allah ní ọjọ́ mẹ́jọ ọlọ́run jẹ́ àjùgbà náà lọ á kún báàbù mi báàbù wọ̀lkìrá àfi sọ̀láàtì ká gbọ́ yé dáadáa lẹ́ẹ̀kan sí kì í ṣe pé sóra kan bẹ tẹ́yìn ò lè fi kírun àmọ́ níbà nàbì ti ń ṣe káwa náà ó sì gbìyànjú pàtàkì jùlọ àwa tá a bá jẹ́ ìmáàmù táwọn èèyàn ń tò lẹ́yìn wa ẹ̀wọ̀n tí anabi fi parí hadith muhazi yìí anabi nífa innahu yusalli wàrà akẹ́kẹ́bíir arúgbó ń bẹ nínú àwọn tó tò lẹ́yìn rẹ̀ ẹni tó darúgbó ara ń bẹ ẹni tí ò tí ì darúgbó ara tó yẹ pé bóyá sẹ́tì ń ṣe lójú ó tètè gbó lójú ó tètè rẹ̀ òun náà wàá kírun mọ́sálásí anabi ní ẹ̀wọ̀ tìrú wọn bẹ́ẹ̀ wàdọ̀ìfò ọ̀lẹ́ ẹ̀ńtara rẹ̀ lẹ́tí ọ̀lágbà àti dúró pẹ́ títí ànábì ni yọ ọmọ abẹ nínú àwọn tí tí wọ́n tò lẹ́yìn wọ mohad wàdúlù ṣáàjà kọ́dà ni ó ní bùkátà míì tó fẹ́ tara lọ gbọ́ ẹ̀ńbẹ̀ àwọn tó tò lẹ́yìn rẹ̀ lápèjúwe nísìnyí wọ́n lẹ́yìn ọmọ ẹsẹ̀ ìmáàmù ní mọ́ṣáláṣí kan lọ́fíìsì mínísírì kan àbí iṣẹ́ kan kéèyàn ọmọ wulẹ̀ sún àwọn ará ibi iṣẹ́ kan gírí máa ké súrà kúkúkú tí òfin ní yọ wọn lẹsẹ lẹ pé ọpẹ o tó padà sọfíìsì inú sunna anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ló wí bẹẹ anabi ni wàdùn xaaja ẹni ó ní bùkátà tó fẹ́ sáré lọ padà síbẹ̀ tó fẹ́ sáré lọ gbọ́ òun náà ń bẹ nú àwọn tó tò sẹ́yìn rẹ nípa báyìí gbogbo eléyìí la anabi fẹ́ ká máa wò pàtàkì jùlọ bàbá ṣe máàmù fún àwọn èèyàn bí èèyàn bá wá ń dáhùn kí fúnra rẹ kó kí bá wù lórí wọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi daarun kiri tó fi suratul bakora aya mélòó ni bẹnu suratul bakora ọgọ́rùn méjì àti ọgọ́rin márùnlélọ́gọ́rin two hundred and eighty six mẹ́rin lé ní mẹ́fà ó lé lọ́gọ́rin anabi fi odidi sura bakora kira kẹyọ kan bẹ́ẹ̀ yẹn bá ń kírun fún rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣáájú àwọn èèyàn kírun bọ́bá ẹ̀ pé àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà bákan náà lẹ́jọ́ lálàáfíà bákan náà ni bùkátà yín lẹ̀ lẹ́ni tó fẹ́ sáré lọ bìkan kò burú ẹ̀kẹ́ gígùn bọ́bá tẹ ògbó yín lọ́rùn àmọ́ bọ́bá ti rí pé àwọn tá à ń lẹ́bi wúyì ń bẹ lẹ́yìn rẹ̀ alikẹ́bí ìrò àgbàlagbà agbọ̀nyìnfò ẹni tí ó lẹ tí ó lágbára tó wọ wàdúrà ṣáàjà àtẹni ó ní bùkátà tó fẹ́ sáré lọ gbọ́ torí eléyìí ṣe pàtàkì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nílùú míì tí ẹ bá ṣe bẹ̀rù ọlọ́run ló mú wá ṣùgbọ́n mọ́sálásí kó tó di pọ́kọ rí iṣẹ́ kéèyàn wá ní ó ti wá mọ́sálásí náà ó sì gbọ́dọ̀ dúró gbóńtà bá ké náà ní àá eléyìí ká ká fiyèsí ẹgbẹ́ ẹ̀kọ́ tá a nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam kọ́ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Gracias. والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم جزاكم الله خير الجزاء آمين ẹgbẹ́ agbe tí a wà yìí náà ni agbo ìbéèrè ẹni tó bá ní ìbéèrè kan sí méjì kí a na ọwọ́ wa number one two three four five six seven. ṣé kò sí mi ẹ̀ mọ́. number ìbéèrè ọ̀rọ̀ ẹ̀kọ́ ìbéèrè tèmi ni hadithi muhasbun jabal ti yẹ sọ pé ẹnìkan kúrò lẹ́yìn ẹ̀ ó kírun tiẹ̀ ṣé ta bá rí pé ẹnìkan kúrò lẹ́yìn ẹ̀ ó kírun tiẹ̀ ṣé tí a bá rí ìmáàmù kan tó máa ń kírun jímọ̀ fáwọn èèyàn tó wá jẹ pé ní kútúbà rẹ̀ máa ń gùn gan sẹ́rù yẹn èèyàn lè ṣe kó wà nulẹ̀ títí tí ó fi di àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ run ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ó tọ́ kí ẹ̀ máa kọ́pì ohun ẹnìkan bóyá bíi àwọn àràfà oníkùránì yẹn kí ẹ máa kọ́pì wọn. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. ní kúkúrú nípa ìbéèrè yín tala kọ́kọ́ kò sí ọdúnrún fún yàn láti má lọ kútúbà jimá ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀mọ́ ó sì kọ́mọ̀ púpọ̀ pàtàkì bí wọ́n lu wá ń bì ẹlòmíràn mọ̀ pààrà àrùn jimá ní kútúbà kéèyàn máa wá dún ní pé ńgbà tí màmú bá fẹ́ parí àbí mọ̀ bá parí lòun tó jáde eléyìí kú díẹ̀ káàtó lára ń tí ọlọ́run fẹ́ ká ṣe ń jọ jímọ̀ ààrẹ ní ká gbọ́ kútùbà jímọ̀ ẹni tí kútùbà tiẹ̀ bá wá gùn ní ìmọ̀ọ́mù ká bá ṣe tún ṣe ni àmọ́ ìwọ̀n tó fún wa ní ẹ̀sìkúùsì pé èmi ò ní jáde títí tí yóò fi parí kútùbà àbí ọba bẹ́ẹ̀ parí kútùbà jímọ̀ ń bẹ Allahu alam ìbéèrè pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ lónìí àwọn oríṣiríṣi àwọn àfáà ni wọ́n ti ké alukur'an alkarim bóyá sínú kíṣẹ́ẹ̀tì àbí nkankan àfáà wa béèrè pé ǹjẹ́ yẹn lè máa try láti kéwú bíi tẹnìkan nínú àwọn tí ó ti ka kuraani yìí kò sí ní tó burú bẹ́ẹ̀ ntí sẹ́ríà islam kọ̀ fún wa ní àtàkálùfù kí ni jẹ́ tàkálùfù ni pé ntí èèyàn rí i pé lápèjúwe nísìnyí téèyàn bá wọnú àwọn tí wọ́n máa kéwú lóríṣiríṣi yìí ọlọ́run bẹ lòmíì ní káfa nǹkan gùn tó yẹ pé irú mọ́sálà nẹ́sìn téèyàn bá gbọ́ kẹsẹ̀tì eh, náà nínú àwọn àìmọ̀ ni mo fẹ́ wí Dr. Abdul Muhsin Al-Qasim nínú àwọn ìmáàmù mọ́ṣáláṣí ànábì ní Madina Dr. abdulmohsen Muhsin Al-Qasim ẹ̀gbọ́n ọlọ́run ni wọ́n lè gbogbo Didi, bóyá sẹ́gbẹ̀ẹ́ sínú ọ̀rọ̀ bíkà làálá nísìnyí tí o sì ní sáré ké láti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ tí wọ́n fi parí ẹ̀ tí o sì ní mí ní kíkẹ́ ọ̀kan náà ẹni bá ti kírun lẹ́yìn ọ̀rí àbọ̀gbọ́ kẹsẹ̀ tí wọn Dr. Abdul Mohsen El-Qasim ẹlòmíín sì ń bẹ tó pé wọ́n bá ti ké méjì àbọ̀ké kan ẹ̀mí wọn ti àfikọ́ dákẹ́ kó tún gbé mi bí yẹn bá wá etí takalufu ìtumọ̀ takalufu tá nàbí ní ọ̀dà sallallahu alaihi wasallam òun ni pé kéèyàn máa wá jẹrẹ nípa pé ṣé sheikh abdul mohsin aya mẹ́wàá lókè tẹ̀léra wọn àfi kémi náà kọ́pì rẹ̀ ń kí mẹ́wàá òun tẹ̀léra wọn eléyìí wọn ni ọba mu bọ̀tí pé abiláma yìí ti ń ka alukur'an alkarim yìí èmi náà fẹ́ máa kà bẹ́ẹ̀ kò burú alẹ́ rẹ́rìí nínú eléyìí ń bi hadith anábọ̀ muhammad sallallahu alaihi wasallam anabi direct àwọn sọ̀hábí pé ẹni ọba fẹ́ ka kuraani dáadáa kọ́lọ̀ wù kíra àtàní. ibnu umme abdin ọ̀làǹpẹ̀ ní abdullahi ibnu mas'ud radiyallahu ta'ala anhu. alhamdulilayi ní ọ̀sẹ̀ tó lọ ẹ bá a sọ̀rọ̀ lórí pé gbogbo tó ti ẹṣẹ̀ lágbàáyé àti ẹ̀wá rí ìmáàmù kan tí ó ka kunut láti fi ṣàdúrà fún àwọn àyàwó tí ó ṣẹlẹ̀ tí èèyàn náà débi pé kàmáàrà òyìnbó pé ẹ má mu pepsi mọ́ ẹ má mu coca-cola mọ́ wọ́n fi sọpọ́tì àwọn amẹ́ríkà bí kankan láti fi máa gbógun táwọn mùsùlùmí ni gẹ́gẹ́ bá a sọ̀rọ̀ díẹ̀ lórí ilé. ẹ torí ọlọ́run kọ́ ṣàánú wa oríṣiríṣi ní í ṣẹlẹ̀ láyé lóòótọ́ islam ẹ̀ sì ṣe ẹ̀sìn tí máa wo pé àwọn nǹkan ṣe nǹkan báyìí ẹja wa náà ṣe lápèjúwe ohun tí àáfàá béèrè wọn là ń pè ní àlùmọ̀kọ́ pọ́n àní ń pè é pé ìdẹ́yẹ sí àwọn ọjà kan bá a bá rí àrídájú pé lápèjúwe níṣẹ́ ẹni tí ń ṣe kínní yìí owó rẹ̀ tó pa ń bẹ̀ ẹ́ ní ń fi spọ́nṣọ́ àwọn tí tí ń pa mùsùlùmí lápèjúwe ṣẹ̀ríà ìsìláàmù ọba mu ó sì lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ pé bàbá lè yí fáwọn èèyàn pé a ẹ má lékún owó rẹ̀ mọ́ torí bówó rẹ̀ bá ti ń pọ̀ síbẹ̀ náà ni ó ní ọmọ aráyè ní mùsùlùmí láàfin ẹ lọ́ọ́ ra ọjà yìí mi kò sí tó burú délé yìí but ibi tí wàhálà wà ní pé islam ọ̀wá firú àṣẹ báyìí sẹ́nu gbogbo èèyàn islam ò firú àṣẹ báyìí sẹ́nu kínní sẹ́nu gbogbo èèyàn àfẹnu aláṣẹ mùsùlùmí torípa aláṣẹ mùsùlùmí ní ọ̀wọ́n mọ́síláhà àti mọ́sádà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aláṣẹ mùsùlùmí ní ó wò pé bàbá ní àṣekínní ìṣe kò ní í gba aburú mi ò ní ti bẹ̀ bọ́ sí ọ̀dọ̀ mùsùlùmí lápèjú oníṣìn bóyá ara tí wọ́n fi ń ṣe kinní tẹ̀yìn ni wọ́n mọ́ra mọ́ yìí bóyá ọ̀dọ̀ mùsùlùmí kan náà wọ́n ti ń ra raw material àti ẹ̀ tí ń fi ń jẹun nígbà tẹ́yìn bá ní kọ́ mọ́ra mọ́ jẹ́ ẹ má ra raw materials lọ́wọ́ ẹni tá à ń ra àmọ́nà tọ̀hún la rọ́ ọkọ̀ ni kọ́dà kọ́ra tó lẹ́yìn tẹ́yìn tẹ́yìn tẹ́yìn lẹ́yìn kẹfà tẹ́fẹ́ kára ó ní ẹnu tọ́kàn wà ń bẹ̀ nìyẹn ní ìsìláàmù ti gbà kí ń kálukú ọmọ ẹja láṣẹ fún rẹ̀ kéèyàn ká dìde kọ́kàn máa háwe kí kọ́ máa à ó léwu púpọ̀ gbogbo nǹkan báyìí tó bá ti jẹ́ ntọ́ka gbogbo mùsùlùmí aláṣẹ mùsùlùmí inú ìlú náà bàbá nímọ̀ràn kan òun ká lọ bá kọ ìpọ́dọ̀ rẹ̀ láti ó ti jáde ilé tó ti Islam gbé kalẹ̀ wọ́n tún ń pè kíní kan lára nǹkan míì tí mo láwọn èèyàn ń rí pé báwọn kan ṣe báyẹn jáwa náà ṣe almudaharat kaka ma náà ń demonstrate ká ma jáde obìnrin ọmọ ṣáyàlẹ ọmọ sikini kala ń fi ń ran ara Filistini àbára mùsùlùmí lọ́wọ́ ẹ̀yin ọba mu gbogbo Islam ò ní ká fi nǹkan tó ń ṣe ní ìwọ káwá láàfin rara wa lọ́wọ́ àlè rara wa lọ́wọ́ kàn máa tara wa ni àmọ́ gbogbo ntí a bá rí gẹ́gẹ́ bí mọ̀kọ́tàn àti mọ̀mọ́ alápèjúwe tí ọba ti ṣe wúńbẹ̀ fún mùsùlùmí táṣẹ rẹ̀ sì wá lẹ́nu aláṣẹ mùsùlùmí kò sí ní tó burú bẹ́ẹ̀. Ah, example kẹta nínú tó tún common ni pé ẹ rí àwọn kan ọ̀pọ̀lọpọ̀ ń ta wí yìí kì í sì lu tiwa ń bì ló ti bẹ̀rẹ̀ àṣà àwọn òyìnbó ni wọ́n ń pe kínní kan ní pé eh, kí ni mo rí ta ń pè ní lárúbáwá al-idrabu ani ta'am pé èèyàn láti fẹ̀hónú hàn pé òun ò ní jẹun yes wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó ẹgbẹ́ láwọn tó sì jẹ́ lọ́lù ìbò lọ́wọ́n ntáwọn eléré wọn fi máa tẹ́tí sí wọn nù bàbá ti gbọ́ pé àwọn kan láwọn ọ̀jẹun mọ́ nísìnyí àwọn ọ̀dọ́ àwọn tí wá ń bì gbé ebi ọ̀pọ̀ ni àwọn tẹ́tí sí wọn lóòótọ́ àwọn kan wá ronú jọ kan pé ọyẹ káwa mùsùlùmí náà ẹ kílẹ̀ nìkan wì í àsìkò ni wá súnmọ́ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún àyámẹ̀lì bíi di tá a nábì ní ká máa fi gbáwẹ̀ òun bá ṣe fatuwa pé kéèyàn kú dà ní àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun kò fi ṣe ìdọ̀rọ̀bà ní tọ́hán kó kéde pé òun fi sọ̀pọ́ọ̀tì àwọn ará bíbáyìí òun ní jẹun fúnjọ́ mẹ́ta ni àníyàn yẹn bàjẹ́ bí yẹn bá ṣe yùn ẹ̀ bá dá ọ̀tọ̀ ní yẹn bá dà níyẹn pàwẹ̀ tó ń fẹ́ fi gbà yà ní ìdọ̀rọ̀bà ní tọ́hán lòún ṣe kò sí ládàkàjọ́ gbà mẹ́ o nípa báyìí àwọn nǹkan yẹn ní kákan fèsì gbogbo ń tábà la fẹ́ fi ran ìsìláàmù lọ́wọ́ tí ó takò nǹkan kan ní ìsìláàmù èyí ò ní ran ìsìláàmù lọ́wọ́ o wàláhù tààlà àdàm seven. Assalamu alaikum. Assalamu alaikum. Ìbéèrè ti tèmi ni lórí àdìsí tẹ̀ka pé sàbí kan máa fi kúrò aláwọ̀kan yìí sóra tó bá ké lórí òun. Bẹ̀tí mo rí ẹni tó rí pé gbogbo ohun ti tẹ̀ tó bá ti fẹ́ kí. Kulipa aláwọ̀ ni ó fi bẹ̀rẹ̀ síwájú kó tó sura ó wá jẹ́ constant always kò sí irun tí ó kì bí ó ti kì nìyẹn. Eh, alhamdulillah eh, ọlọ́run jẹ́ kí a tún lágbọ́yé sunna jù báyìí lọ eh, àkọ́kọ́ ni pé mistake tẹ́ni yẹn ṣe ni pé kọ́gbọ́ hadith yé dáadáa n ti bẹnu hadith ni pé lẹ́yìn tẹ́ni wọn bá ké sura tán ni tó máa ké kul Allah àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì wa ni pé wá níkọ̀ wá sírun ọ̀hún láyé nítorí máa fi kí máa fi kì ní ọlọ́wọ́n san lẹ́sàn dáadáa níyàn rẹ̀ bọ̀tí kọ́ lọ́wọ́ jẹ́ ká gbọ́ ìyẹ̀wò jù báyìí lọ. ìbéèrè tí tí ó yanjú eléyìí ni pé lápèjúwe níjọ́ kan àwọn onímọ̀ Sheikh Nasir albani àtàwọn kan ta'ala wọ́n ń sọ̀rọ̀ lórí pé sọ́dá kéèyàn máa òkú sínú ilé àbí máa lọ sí síbi tí makbara mùsùlùmí